ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ kú dédé wòyí ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín nǹkan tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ẹ̀yin èèyàn òun ni wípé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mi ò kí ń ṣe marriage counselor o mi ò dẹ̀ wá wá bá yín rí bí ẹni tí mo jẹ́ saint àbí mo wà flawless èmi náà ní tèmi lára á ní àwọn nǹkan kan tẹ́mi náà ti ṣe sẹ́yìn kó tó di pé ọlọ́run ró mi ní agbára ọgbọ́n àti ìmọ̀ so onímọ̀ yẹn sọ pé tí ń bá wá sọ nǹkan fún ẹ kì í ṣe dandan ni kò gbọ́ o mi ò dẹ̀ force on you mo ṣe dandan ni kò gbà àmọ́ dídùn inú mi ni wípé kí ilé ẹ má dàrú tọ́nà bá tiẹ̀ wá wá sọ pé kò wá kọ yípa àbí kinní kan my mind ni pé tí ọlọ́run bá kọ yín pọ̀ in the first place ẹ lè má wà but bóyá èmi ọgbọ́n àti òye tí ò bá tó àwọn àìgbọ́ra ẹni yé kó má jẹ́ kó dalé ẹrú àbí pé tọ́lọ́run bá sọ pé bóyá ó máa papà dàrú kó má wá láti ọwọ́ ẹ̀ òun ni nǹkan tí mò ń sọ fún ẹ ṣe rí ọ̀rọ̀ obìnrin àtọkùnrin àti ọ̀rọ̀ ìgbéyàwó nǹkan tó wọ̀k nílé kan ó lè má wọ̀k nílé mi even gan ta bá ń ṣe training wọn á ní bó ṣe yẹ kó rírì but in a real life situation wọn á wò ó pé ó ṣeé ṣe kéèyàn má tiẹ̀ follow training tí wọ́n fún láti save ara ẹ̀ so tó dífá fún nǹkan tí mò ń sọ yìí pé in tó ń work ní inú ilé kan inú ìgbéyàwó kan ó lè má work ní mi ìgbéyàwó mi ìyàwó lè fọkọ létí kọ́kọ́ fọwọ́ ra kó tún dọ̀bálẹ̀ fún nínú ilé ìmí ìdẹ̀kẹ̀rẹ̀ ìyàwó lè fọwọ́ tọ́ ọkọ lẹ́nu kọ́kọ́ gbégbájú fún so nǹkan tó ń work nínú ilé kan ó lè má work nínú ilé mi when it comes to marriage marriage mi ọkọ lè fọṣọ kó fọ mọ́tò kó tún lè ṣe kò cost ẹ̀ anything marriage mi ìdẹ̀kẹ̀rẹ̀ ọkọ máa cross leg ni so ìyẹn ò dẹ̀ mí pé marriage yẹn ò gbúdọ̀ work nítorí pé ọkọ ò ṣe ṣó ti yẹ yín marriage mi ọkọ lè máa gbọ́ bùkátà kí nira tún máa dé marriage mi ọ̀kan lè má gbọ́ bùkátà kó jẹ́ ìyàwó ni kán dẹ̀ wà happy so nǹkan tó work fẹ́ni fún marriage kan kò work fún nìkan ló dífá fún nǹkan tí mo fẹ́ sọ yìí torí eléyìí ń fa wàhálà nínú ilé ọkọ ẹ kọ́kọ́ gbọ́ létí wípé kò síbi tí wọ́n ti ń ṣe equal right gbogbo àwọn obìnrin tá a wà ní àbúrò ṣe rí pé ọlọ́pàá ti jáde ní London sí pé kẹ́ yé máa ti ọkọ yín síta mọ́ kò síbi tí wọ́n ti ń ṣe equal right tó bá mọ̀ pé o fẹ́ equal right lọ fóyìnbó tó bá fẹ́ African man tó bá gbà fún ẹ tó bá wọ̀ fún ẹ fine but you the fact pé ó gbà fún ẹ kò mí pé ó máa ṣiṣẹ́ ní inú ilé mi kò dẹ̀ mí pé àwọn tí wọn ò gbà bẹ́ẹ̀ fún ìyàwó wọn wọn ò ń ṣọkùnrin tó dáa ẹ má get it wrong kò síbi tí wọ́n ti ń ṣe equal right tó dífá fún tó bá ti wọlé ọkọ àfi tó bá fẹ́ ọkùnrin olórí burúkú tó jẹ́ pé wọ́n ló ń bọ́ bó dẹ̀ ṣe ń bọ̀ ló ń bọ́ fámìlì ẹ̀ bẹ́ẹ̀ ó bá ti wọ ilé ọkọ ọkùnrin tó bá tú ọkùnrin tó tó gbagba ọkùnrin sùn lọ́yọ́ tó jẹ́ responsible man tí ìwọ ìyàwó bá ti wọlé ọkọ your, your priority ni fámìlì ọkọ ẹ àti àwọn ọmọ ẹ àti ọkọ ẹ tó bá ti wọlé ọkọ fámìlì ọkọ ẹ ọmọ ẹ àtàwọn fámìlì ọkọ ẹ òun ni priority ẹ̀ kó tó kó tó ṣe kó tó jẹ́ kó tó lọ dá ìyá ẹ̀ lóhùn àkọ́kọ́ dá ìyá ọkọ ẹ̀ lóhùn náà inú ìyá ẹ̀ nìyẹn ṣe nígbà wedding wọn máa ń fà yín lé ìyá ọkọ yín lọ́wọ́ kó o tó sọ wípé o gbọ́ nǹkan o fún o o pé bí à ń kọ́kọ́ ṣẹlẹ̀ o kọ́kọ́ wà á kọ́kọ́ take responsi wà á kọ́kọ́ fèsì family ọkọ ẹ̀ náà kó tó padà wà bá tiẹ̀ bò kò rí bẹ́ẹ̀ fún ọkùnrin o lọ́dọ̀ ọkùnrin Family, ẹ̀ fámìlì ti ara ẹ̀ family àwọn fámìlì ti ẹ̀ responsibility ẹ̀ ṣe ni but lọ́dọ̀ obìnrin family ọkọ ẹ̀ ni priority àti àwọn àti ọmọ ẹ̀ àti ọkọ ẹ̀ ní ọ̀dọ̀ létà ó ṣẹ̀wá ó lè kan àwọn family tiẹ̀ ó dẹ̀ lè má kan bọ̀ ó máa kan fámìlì ọkùnrin torí òun ni baálé ilé lọ́ọ̀dẹ̀ ó dẹ̀ lè jẹ́ pé òun gan ni cornerstone ilé ẹ̀ mo má gbàgbé afọkùnrin tó bá jẹ́ pé wọ́n ló ń bọ́ ká ní wọ́n ló ń bọ́ o lè pèsè fámílì ẹ̀ àbò fámílì tiẹ̀ o lè decide láti sọ pé o tiẹ̀ fẹ́ gbọ́ ti fámílì ẹ̀ bọ́ tó bá jẹ́ ọkùnrin tó mọ ẹ̀tọ́ ẹ̀ ìwọ obìnrin fámílì ọkọ ẹ̀ ní priority ẹ̀ o tó bá ti mú ọmọ ẹ̀ tó dẹ̀ ti mú ọkọ ẹ̀ tán fámílì ọkọ ẹ̀ ní priority ẹ̀ tó bá wà ló máa ṣe fún fámílì tiẹ̀ tí ò bá sí kò sí nìyẹn má tàn rẹ téèyàn kan bá sọ otherwise fún ẹ tó bá jáde nílé ọkọ ayé ayé máa bàjẹ́ because tó bá lọ ní ọkọ tó dáa tó gbé àwọn fámìlì ẹ torí tán tiẹ̀ tiẹ̀ débi wípé ò rójúráyè gbọ́ fámìlì tọkọ àti tiẹ̀ tí ilé yẹn padà bọ́ lọ́wọ́ ẹ àbí tó padà fìdí jálẹ̀ ní tó bá fi ṣí ẹ náà máa fi bú ẹ ọkùnrin ni baálé ilé lọ́ọ̀dẹ̀ ẹ lè má bá ọkùnrin fi agágba fámìlì ọkùnrin priority ẹ ni ìgbà míì gan fámìlì ẹ lè take stand before family before ìyàwó àtọmọ ẹ ó depend lórí situation torí ẹ ní wọ obìnrin mo ti sọ wo obìnrin láti níṣẹ́ lápá bẹ́ẹ̀ o ò lè tán kó sọ pé o ti wọlé ọkọ ìkan ló máa mú nínú méjèèjì ìsídà kó fọwọ́ mú fámìlì ẹ àbí kó fọwọ́ mú fámìlì ọkọ àtọkọ ẹ tẹ bá dẹ̀ ti lọ sílé ọkọ ìwọ̀nba ni interaction yín ìwọ̀nba ni pẹpẹ furu ìwọ̀nba ni bùkátà fámìlì ti yín gẹ́gẹ́ bí obìnrin tó fẹ́ máa gbé especially tó bá jẹ́ ọkùnrin tó wà responsible tó ń look after tó ń look after àwọn ọmọ tó ń look after ilé wáì tó ṣe ní look after àwọn family ọkùnrin yẹn tó bá fẹ́ family tó bá fẹ́ ọkùnrin tó wà responsible ó yẹ kó gbé fámìlì ẹ̀ báyìí ni kó gbé sórí ẹ̀ torí tí wọ́n bá tọ́ dáadáa ò ní gbádùn ẹ̀ tó bá fẹ́ fámì tó bá tó bá wà nílé ọkọ ó yẹ kó máa wọ ojú rere fámìlì ọkọ ẹ̀ tó bá kí n ṣe obìnrin burúkú tó jẹ́ wípé o délé o fẹ́ separate wọn tó bá ti wà nílé ọkọ gẹ́gẹ́ bí obìnrin fámìlì ọkọ ẹ̀ ní priority ẹ̀ bó rójú rere fámìlì ẹ̀ mm-hmm. tó bá ti torí ẹ̀ tó bá láwọn ò fẹ́ rí ẹ wàhálà tiwọn nìyẹn bó tó bá ti délé ọkọ family ọkọ ẹ priority e ni àtọkọ ẹ àtọmọ ẹ but ọkọ le mu family e ara ẹ kó gbélé family tiẹ lórí ó depend lori situation adẹjọkọ tó wa responsible tó ń ṣe ẹ̀tọ́ ẹ ẹ ti mọ̀ pé ọkọ tó bá wà fẹ́ kó tẹ́lẹ̀ ó wà responsible ó wà responsible kò yẹ kó sí equal right láàrin ọkùnrin àtobìnrin but tẹ́ bá fẹ́ fi equal right sí ẹ ṣe equal right láàrin ọkọ táyé ẹ ti bàjẹ́ tí ò mọ̀ ìtọ́ ẹ̀ ẹ lè ṣe equal right lórí ọkọ tó jẹ́ òní baálé ilé ó láṣẹ lórí ilé ẹ̀ ẹ lè ṣe equal right ọkọ tó bá ti fi bàtà gbá lórí náà ló máa ní kó wọ kitchen lọ dáná láì jẹ́ pé ó ṣe fúnra ẹ̀ ṣe ṣe ìyàwó ọ̀tẹ̀dọ́lá á ní kí Ọ̀tẹ̀dọ́lá lọ ta igi ewédú láì jẹ́ pé bóyá wọ́n jọ ń ṣe wọ́n jọ ń kọ́mọ olùbọ́ wọ́n ṣe wọ́n jọ ń ṣe eré ìfẹ́ nínú kitchen àbí àfọwọ́ gba lórí pé òdẹ̀ jókòó cross kò possible ọkọ̀ báńkẹ́ bílé bá dá náà náà máa ń sọ̀sọ́kú fọ fún pé wọ́n kàn jókòó cross lẹ́gàn ò lè ṣe nǹkan kan tó o bá ti wọlé ọkọ fámìlì ọkọ ẹ gẹ́gẹ́ bí obìnrin priority ẹ ó stand first before your own family ọmọ ẹ ọkọ ẹ family ọkọ ẹ ó stand for because àwọn náà máa fi ẹ́ lọ́kàn balẹ̀ nínú ilé ọkọ yẹn àwọn náà máa mú ilé ọkọ yẹn rọrùn fún ẹ àwọn náà dẹ̀ lè fìtìná tì ẹ́ family ẹ̀ ń gbà mí wọ́n lè máa fìtìná tì ẹ́ tó bá dẹ̀ ṣọ́ra tó bá gbé family ẹ̀ lórí ó lè dá ilé ọkọ ẹ̀ rú but o wá lè sọ pé torí ọ̀pọ̀lọpọ̀ yín mo ẹ jẹ́ máa guess àwọn questions yín ẹ lè ní ẹ why tó jẹ́ pé family ọkọ tiẹ̀ máa jẹ́ priority family tiẹ̀ ò ní jẹ́ priority sọ̀kọ kó lè jẹ́ priority sọ̀kọ tó bá jẹ́ tó bá wà responsible tó dẹ̀ mọ̀ ẹ̀tọ́ ẹ̀ fámìlì tìyàwó kò lè jẹ́ priority sí torí o ò mọ position tí ọkọ yẹn dé tó wà nínú ilé ẹ̀kọ́ tó lọ fẹ́ kò sí any position tí ìyàwó lè assume àbí tó lè wà kó tó marry tó bá ti marry tó bá ti jẹ́ position tí ò ta mọ́ position ilé ọkọ anything ó máa drop position yẹn ni wà wá lọ gba ó wá lè wá lọ gba the same position nínú family ọkọ ẹ that's your new family tó bá jẹ́wọ́ ló ń look after gbogbo family kìíní kan tó bá ti marry ó máa drop position yẹn fẹ́ lòmíì kó carry ẹ̀ on níbi tí wọ́n stop ó máa wá lọ take the same position nínú ilé ọkọ ẹ tẹ́pẹ́ wàá máa look after àwọn family ọkọ ẹ̀ fámìlì ọkọ ẹ àtàwọn ọmọ ẹ wàá máa rí ojú rere wọn kó lè jẹ́ kó ráyè gbé torí ibi tó fi fẹ́ spend the rest of your life nìyẹn so any position tó bá assume ní inú ilé ẹ tó bá ti délé ọkọ lọ assume the same position ó máa drop ẹ̀fẹ́ lòmíì ni ìyẹn omi pò ní ṣe bọ̀ wọn kì í ṣe priority fún obìnrin bọ̀ fún ọkùnrin fámìlì ọkùnrin kódà fámìlì ọkùnrin ó lè jẹ́ priority kódà family to tó jẹ́yàwó gan nígbà míì ó lè je priority before ọmọ ẹ lójú ọkọ kò sí equal right ẹ má balẹ̀ ayé Ko kò sí equal right equal right equal right tá à ń sọ nǹkan bàjẹ́ nǹkan eku ò ké bí eku mọ́ ẹyẹ ò ké bí ẹyẹ mọ́ ọmọ èèyàn gan ò fọhùn bí ènìyàn mọ́ kò sí equal right. níbi kankan tó bá ti dédé ọkọ torí ìtò ṣẹlẹ̀ yìí sìn nígbà tí ìwọ bàbá ọkọ bá ti ń sọ fún ọkọ pé n tí ìyàwó bá ní bìfọ ẹ o bìfọ kẹ tó má rí o ìwọ bàbá ìyàwó bá ti ń sọ fún ọkọ pé n tí ìyàwó bá ní kẹ tó má rí tìyàwó ni o o lẹ́tọ̀ọ́ òbí obìnrin ò lẹ́tọ̀ọ́ láti sẹ̀bẹ̀fẹ̀ ọkọ fúnra ara yẹn ti ba ìgbésí ayé ẹ ti gbàgbéyàwó yẹn jẹ́ gan kó tó bẹ̀rẹ̀ ẹ ti dàrú ẹ sọ fún ọkọ pé kó gbéjẹ́ forí ni kó kó kó kó dúró ara ẹ̀ kọ́mọ́kọ̀ pa òun àti àwọn ọmọ yín pọ̀ èèyàn kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa mú details wá fún yín but family ọkọ ẹ ní priority ẹ tó bá marry lóbìnrin ìwọ obìnrin bọ̀ kò wá mí pé family tiẹ̀ máa jẹ́ priority ọkọ any position tó bá assume nínú ilé bàbá ẹ nínú family kó tó lọ marry drop ẹ fẹ́ lòmíì kó carry ẹ on kó lọ tó bá tó position yẹn bá sì wù ẹ́ lọ gba position yẹn nínú ilé ọkọ kó lè rí rọrùn ẹ má bàyé jẹ́ ẹ má bàyé jẹ́ kò sí equal right ẹ káàárọ̀.